العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Akí ẹ̀yin ará alé, ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò Al-Muflihun, èyí sílé ẹ̀kọ́ Muflihun High School tó wà ní àdúgbò Mùsùlùmí pẹ̀lú ìdí òbí nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Wọ́n Goals are many across Nigeria, but unless you are standard, it's all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll the children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi ìkákọ́mọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń sọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lókùjọba lù ló ń tẹ̀ gbàá muslim ic tó ní ilé kéwúta àti ìkọ́mọ lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith síkì nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them as muslim in ìdíòbí area ìbàdàn or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three muslihun high school learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ náà ń gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn rí bá ní fi ọ̀pọ̀ rọ́pò fún wọn kọ́dẹ̀ bá ní sàlékún ìgbàgbọ́ òdodo fún wọn àti ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà látinú alukur'an níbi tí akẹ́kọ̀ọ́ wa ismail abdulmalik tí yóò ti máa ka kùránì fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد لا يحصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ náà gbàgbé mọ̀ láíláí. Ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì rọ̀kíbá hashim bísmìlá. qala rasulullah sallallahu alayhi wa sallam inna allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban rawahu muslim translation the messenger of allah peace be upon allah the most exalted is pure and he does not accept but what is pure transmitted by muslim lessons from the hadith one it teaches that allah is good and accept only good things. Two, Muslims should seek lawful means of livelihood. Tó jọmọ́ tí ó bá rí bẹ́ẹ̀, eléyìí ni episode three, apá kẹta rí nínú Asbábù Gọ́gọ́bìlà, àwọn nǹkan tó ń ṣokùnfà ìbínú Ọlọ́run. Ọlọ́run àbíọ̀ làwa ń bi ìbínú rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe wà nínú oṣù Rọ̀mọ̀dọ́nà táwọn wáyọ̀ náà wọ Ọlọ́run. Àáfàá lára tó tún máa ń fa kọ́lọ̀ wọn bínú òun ni ìmọ̀ apànìyàn ìmọ̀ ata ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà àìtọ́ ìmọ̀ apa ẹ̀mí tí ó fẹ̀ irú eléyìí odidi ẹ̀ṣẹ̀ ni tó máa ń fa ìbínú ọlọ́run ọba àlékè ọlá jọmọ́ tó bá rí bẹ́ẹ̀ ááyà tá ń ṣàlàyé lọ yẹn Quran chapter four verse ninety three ọlọ́run ni wàá máa ń mọ́mìnà ẹni tọ́lọ pa ẹrú ọlọ́run ọba kan ó sì máa máa pa kèé ṣe kó si pa bọ́yọ́ pa nítorí pọ́fẹ́ lò ó pa nítorí pọ́fẹ́ gba dúkìá rẹ̀ àbáwọn ọ̀nà míì ọlọ́run nírú ẹni ìfájà zá òwú jahannamu ibi tó ń tọ̀ ó dé sí tọ́ba ọlọ́run òun ní ìbá àlówó kan tó máa fi joyè kódà kan wà ní àwọn tí ń darí ìlú ṣùgbọ́n apààyàn irú ẹni àfi kẹ́mi ọmọ tí ìbọ̀ lára rẹ̀ ọlọ́run nínú náà já àmọ́ láti fẹ́lẹ́ san khalidan fiha kò ní bóde mọ́ ń bẹ̀ ìbá àjà sí kówó tó rí níbi ìpànìyàn ó fi ń kọ́ mọ́sálásí kódà kọ́ máa fi rán yẹn wá mílíọ̀n lọ ájì lọ́dọọdún ọlọ́run nínú náà já àmọ́ ló ń tọ̀hún ó dé tí ọba ti lè túbá tó fi kú já àmọ́ ni khalidan fiha yọ̀ọ́ra sínú ẹ̀ ní tí ò ní bóde mọ́ tí ó ṣègbére ń bẹ̀ wà gọ́dì bá lọ́wọ́ àlè jama fẹ́ẹ̀tì ní báwọn ọlọ́run wa máa máa sọ pé àlémi ọlọ́run ma máa bínú sóńtọ̀ mo ń bínú sí ìbínú mi tó nípa ọ̀nbẹ lórí ẹ̀ kí wá sẹ́yìn òní kan wà láàánà hù èmi ọlọ́run bó gbé jìnnà sí kẹ̀kọ́ ní ráàánú kò ní rí kẹ́ẹ̀ni wá àádàláwú àbábàrà àríyìn prepare specially prepare for him tormentous punishment èmi ọlọ́run ti palẹ́sẹ̀ lẹ́dẹ̀ ìyà tó tóbi ìyà tó nípa ìyà tí ó máa nílá nínú náà jàǹdàmọ́ jẹ̀mọ́ ẹ wo nǹkan tó lọ sọ nípa akápá mòmìnì alákọ̀ọ́kọ́ ó ń tọ̀ ọkọ̀ wọ náà jàǹdàmọ́ ẹlẹ́kejì ìbínú èmi ọlọ́run bá bẹ lórí rẹ̀ ẹlẹ́kẹta èpè mímọ́ làánà rẹ̀ ẹlẹ́kẹrin ìyà tó tóbi bẹ fún látara pé ó ń tọ̀ ń ṣe kíni o ó pa èèyàn nígbàtọ́lọ́ wá ń sọ nípa àwọn ìbáàdù rahman àwọn ẹni ọlọ́run tòótọ́ nínú suratul furqan quran chapter twenty five verse fifty eight ọlọ́run láwọn ẹni ọlọ́run àwọn èèyàn gidi láyé dẹ́rùnà máa lọ ìlà àkàrà wọn à ní máa mórogún pẹ̀lú ọlọ́run ṣíríkù tá a kọ́ sọnù wọn à ní ṣe ṣíríkù wọn à ní sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run wọn à ní pọ́ọ́pọ́ ẹlòmíì lẹ́yìn ọlọ́run wọn à ní lẹ́yìn ọlọ́run wà láyá kùtù lúnà nafsa lẹ́tì àrọ́mà lọ́wọ́ ìlà àbẹ̀lẹ̀hàpà ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ẹ̀mí tí ọ̀dà innocent souls wọn ò ní máa pa ẹ̀mí ìlà àbẹ̀lẹ̀hàpì àti pẹ̀lú òdodo ìyẹn làwa ṣe máa ń sọ nínú òfin ẹ̀sìn Islamu àwọn onídìí ká máa pe àfin léèbó capital punishment ń bẹ nínú ṣẹ̀ríà Islam tá a bá rà tí wọ́n ń tako ṣẹ̀ríà bọ́yá wọ́n ń ta àpò torí wọ́n mọ̀ pé ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn ìwà tó lè lead sí capital punishment ni jama tí èyí bá ṣe pé pẹ̀lú ẹ̀kọ́ irú kí ló lè fa capital punishment ẹni tó bá pààyàn anọ́sù the nọ́ọ̀sì ni ẹni tó bẹ́ẹ̀ lè pààyàn wọ́n pa òun náà ni jama ẹni tó bá pè tóun bá pààyàn wọ́n pa òun ṣé yọ pààyàn ṣé gbogbo ẹni tó pààyàn tá a mú lórílẹ̀‐èdè nàìjíríà ṣé gbogbo wọn náà pa sẹ́ni tó pààyàn òtún máa tírẹ́tì àwọn fámílì ẹ̀ tọ́pa pé tí n bá rí yín bí báyìí gbogbo yín ló tún lọ bẹ́ẹ̀ yẹn yín ti mọ̀ pa jẹ̀mọ́ eléyìí náà tó kálukú wa tádo níwáàsí ìbínú ọlọ́run ọ̀nà tí máa ń gbà wá pọ̀ òjò lè má rọ̀ sí gbogbo wa tó orú ọ̀fẹ́ ẹ̀pá wa afá ìbínú ọlọ́run ó lè fa kóòrù ọ̀dọ̀sán kọ́sàn odòru ìbínú ọlọ́run ó lè fa kí pẹtrọ̀ máa wọ́n ìbínú ọlọ́run ó lè fa kí àgbẹ̀ ó gbé nǹkan kó jóná ka orí ebè torí náà gbogbo alájọ máa ṣe wá sí ìtọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ni àwọn ẹni ọlọ́run èèpààyàn wà láàyè mọ́únà àwọn ẹni ọlọ́run ń ìwọ ọ̀dọ́ náà tó ti yé tọ́ sọ wípé èèyàn nìkan gbọ́dọ̀ sí àwọn ẹni ọlọ́run ṣe ó ní ìwọ náà ṣe ẹni ọlọ́run torí náà lọ ìwà tí ọ̀dá ni wà mọ́ yẹ alíkálíkà ẹ̀ wá se ń aṣọ ìyẹn ń kọ́ àtàmọ́ yóò kàn dénú ọyọ̀ ó ń wọ́n kàn nínú yóò jẹ ìyàlọ́dọ̀ ọlọ́run torí ni tó ṣeun ọlọ́run tó ní òun ó ìyà fún wọn ó ń ó sì wọná tí ọ̀rà náà náà ni la fẹ́ lò odidi tí máa fa ìbínú ọlọ́run tá a bá wá wò àwọn ọ̀nà téèyàn ń gbà pààyàn pọ̀ ẹjẹ́ awo méjì mẹ́fà mẹ́rin márùn-ún ninu alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà táwọn èèyàn tí wọ́n máa máa ń gbá gangan òun ni jihadul hamli abortion ní máa ṣẹ́yún eléyìí tún ní àwọn àlàyé ti ẹ̀ lọ́tọ̀ ìmọ̀ ara ẹ̀ṣẹ̀ ni torí pé nínú hadithi eléyìí tí Bukhari àti Muslim gbà wá nígbà tá ń bi wasallam inda Allah ta'ala wo ló tóbi ànẹ́bí ní àǹtẹ́jẹ́ alàlìláì ní dáhùn wàhùn àkọlákọta kó o mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run tó sì jẹ́ bọ́ọ̀lọ́ ló dọ̀ kéèyàn máa ṣe bọ̀nù ẹ̀rí bọ́ọ̀rọ̀ ẹ̀bọ́ sàn sọ́fẹ̀sì ni wọ́n tó wá bèrè pé súnmọ́ ayù èwo ló tó tóbi jù ó ní àǹtakútúlà wáládákà òun ni kọ́ pa ọmọ rẹ̀ kọ́ṣíyátà àǹjútà mamak ọ̀nbẹ́rù òsìgbè kí ni ó wà á jẹ tí ń bá di ní ìsìn àárí tẹ́lẹ̀ ìpóríṣiríṣi ẹlòmíín fẹ́yún torí kọ̀fẹ́ lóyún ọ̀nbẹ́rù òsì ẹlòmíì ń sẹ́yún torí pé ó ń ṣe sìnà gbogbo ẹni tó bá ń ṣe sìnà tó jẹ́ pé sìnà rí sọ́ọ̀tì sí oyún òun náà lọ sẹ́yún apààyàn nìwọ náà irú ọmọ tó sẹ́yún rẹ̀ yẹn yóò fa wàhálà pẹ̀lú rẹ̀ ń jẹ́ ògbìn dànkìámà so ti yé tí ó lè fẹ́ bí ayé zambi kutila ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fi pa mi abala kan nìyẹn nínú ọ̀nà táwọn èèyàn ń gbà láti abala kejì àwọn ìpànìyàn ń ṣẹlẹ̀ à ń tọ̀rí kọ́tì lábala àṣàṣì ibú ìdánbú jama síhìrù ló fi já sí pé síhìrù tó bá ti ń débi à ń ṣàṣẹ́ nìkan à ń ràǹjànú sí àǹjànú àpáàkì ẹ̀ láti lè pákó lè kú òdìdí ẹ̀ṣẹ̀ ni irú ẹni tó ń ránjànù sí yàn irú ẹni tí ń sa àwọn nǹkan kan pọ̀ ewé kan lọ́mọ̀ egbò kan lọ́mọ̀ tó sàpọ̀ tó fi rò pé ọlọ́run wá lù sábàbí mọ́sẹ̀ mi sè tí ìrù gẹ́gbẹ́ ò lè pààyàn ṣùgbọ́n ó jẹ́ sábàbí ikú ẹni tó jẹ́ pé ìpànìyàn ti ẹ̀ kò lo bá kò lo àdá ọkẹ̀ sa ó pa àjẹ̀nú kan àbó pe àjẹ̀nú kan tó lọ bá mi àtáàkì lágbájá bí báyìí wọ́n sì àtáàkì ẹ̀ lóòótọ́ ọlọ́run bá lò sábàbí ikú ẹ̀ irú ìwọ tó sa àṣà sí ibú tọ́ọ̀rẹ́ nǹkan bú sí yan tọ́lọ́ wá lò sábàbí ọjẹ́tẹ́ni yẹn jáde láyé ó ti wà náà kádàrọ̀ ọlọ́run pé yóò kù tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n lọ jẹ́ orí ibú fún un irú ìwọ tó ọjẹ́ sábàbí òun náà ọmọ ẹja ànàmà ni ìbínú ọlọ́run bá bẹ lórí rẹ̀ nítorí ọjẹ́ ọjẹ́ àfà ọjẹ́ mọ̀mú ọjẹ́ pásọ ọjẹ́ wòlíì tọ́wọ́ jẹ́ pé àfàsí ni wọ́n ń ṣe tó ti sábàbí kú fáwọn èèyàn òun bínú ọlọ́run ni ọ. ọ̀nà kẹta òun ni ká pààyàn gangan ká lo àwọn arin sáfà fi máa ń pààyàn irú eléyìn ni a lo ìbọn àtàbọn mọ́yàn irú eléyìn afọ́ nǹkan mọ́yàn lórí irú eléyìn adapẹ́tò sílá ajó níná àti gbogbo àwọn ọ̀nà tó rí bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ pààyàn kan wá sọ pé ọ̀n wá owó ntáwọn èèyàn torí ẹ̀ pààyàn wọ́n fẹ́ lò wọ́n fẹ́ lo páàsì bọ́dì rẹ̀ wọ́n fẹ́ ti ṣe ritual wọ́n fẹ́ ti ṣe oògùn sọ wọ́n fẹ́ ti ṣe àwọn nǹkan míì wọ́n fi ń wá agbára ayé gbogbo ẹni tó bá ṣe léyìí tágbà pé ìbínú ọlọ́run ni o ẹ̀yin mùsùlùmí ẹ̀wájẹ́ àtúbà lọ́dọ̀ ọlọ́run ìwọ tó jẹ́ pé poison ìwọ máa ń lò tó fi poison sínú oúnjẹ fún yàn ìwọ náà túbà ìwọ tó já sí wípé àwọn nǹkan àtàfi ibú ni ìwọ náà túbá ìwọ tó jẹ́ pọ́yún síṣẹ́ ní tiẹ̀ ìwọ náà túbá ìwọ tó kidnap èèyàn tó gbé èèyàn pamọ́ fẹ́ fi gbowó àwọn fámìlì rẹ̀ ọ̀rọ̀ alówó lọ o sì ti bá wéèsì rẹ̀ ìwọ náà pa mọ̀ wípé tọ̀ọ̀bẹ lè túbá lọ ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ sọ yìí òun ní ọ̀jẹ̀ tiẹ̀ ibi láti dúró ní pàtírì lórí àsìbáàbù gọ́dọ̀bìlà mọ́sálà kan bẹ lórí ọ̀rọ̀ pípa nìyẹn ẹni tó bá pààyàn tó pa mùsùlùmí tó wá túbá tọ́lọ̀ lè foríjì àbí ò lè foríjì ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ tọ́lọ̀ ń bá láti pọ̀ bóyá mẹ́rin sóòtì gbọ́ bóyá mà yànjú ẹ̀ ilé ẹ̀kọ́ mufleun high school àwọn ni wọ́n so nígbọ̀wọ́ ètò tí ẹ̀ ń gbọ́ yìí anọ́rọ̀ ọ̀dọ́ lẹ́tọ̀ muslim mọ́sálà nítòsí sáìtì wa tẹ́lẹ̀ náà níbẹ̀ ẹdẹ sáìtì wa tẹ́lẹ̀ wọn ó ju ìbẹ̀ fún yín dókítà wa rọ̀fí àdìsábálò láti ìlú ọ̀yọ́ àwọn ni wọ́n bá sọ̀rọ̀ ẹ̀kúwínú lìbáìtì muslim bó láàṣì kó lè mùsùlùmí jọ tí lè wọ́n jẹ̀lé mùsùlùmí òdodo mọ́tíráṣà wa náà wájú lè mùsùlùmí àlìsìlámì á wọlé new academic session ní sátidé may fourteen inshallah títí òru ọ̀la táàtù máa pàdé lórí ètò yìí ìmìlẹ̀ ìyẹn islam rashid hashim abu anas Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìpínlẹ̀ Ọ̀yọ́